صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين وبعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم شر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل الضلالة في النار أما بعد قال المصنف رحمة الله عليه باب صفة الصلاة النبي صلى الله عليه وآله وسلم الحديث السادس بعد التسعين عن عبد الله بن مالك ابن بحينة رضي الله عنه أن النبي صلى الله عليه وآله وسلم كان إذا صلى فرج بين يديه حتى يبدو بياض الطين والحديث الثاني عن أبي مسلمة سعيد بن يزيد قال سألت أنس بن مالك رضي الله عنه أكان النبي صلى الله عليه وآله وسلم يصلي فينا عليه قال نعم والحديث الثاني عن أبي قتادة الأنصاري رضي الله عنه أن رسول الله صلى الله عليه وآله وسلم كان يصلي وهو حامل أمامة بنت زينب بنت رسول الله صلى الله عليه وسلم ولأبي العاص بن الربيع بن عبد الشمس فإذا سجد وضعها وإذا قام حملها والحديث الأخير في باب صفة صلاة النبي صلى الله عليه وسلم عن أنس بن مالك رضي الله عنه عن النبي صلى الله عليه وآله وسلم قال اعتدلوا في السجود ولا يبسط أحدكم ذراعيه بساط الكلب والحديث كما سبق أن نعرف أو أن نعلم أن هذه الأحاديث متفق عليها البخاري ومسلم الوابنا وضع الله طرقات يقوان محمد صلى الله عليه وسلم بتي أدني جاء أبي أستدل الله وني حديث يا عبد الله بن مالك ولا بير بير حديث ينسي لي حديث نمبر 6 وعن عبد الله بن مالك بن بحينة عبد الله بن مالك صحابي يبعث مقويق وانا صحابري kìí ṣe àbájílà mẹ́rin yẹn nìkan ni Abdullahi tó wà àwọn àbájílà pọ̀ wà nínú máa zàrọ́jù ọ̀sọ̀hábí jẹ́lì rọ́bí allahu an afọ́ Abdullahi tó máa lè gìdùnbọ̀ aina àwọn afọ́ aládìsí ni ya yẹn orúkọ obìnrin ni kìí ṣe orúkọ ọkùnrin so ìdí méjì náà fi ń pè èèyàn náà fi fi jù lóbìnrin ìdí alákọ̀ọ́kọ́ bóyá fún àǹfààní kálíbà máa yàtọ̀ ẹlẹ́ẹ̀kejì bóyá ọmọ obìnrin ló bí látara pé ọkùnrin ò lè jẹ́ bàbá rẹ̀ máa kò lè jórúkọ ẹ̀ ìdí pé kó yọ kó bè ẹ̀ láti lè máa yàtọ̀ ẹ̀ èyí sọ́nà kan arí lọ́dọ̀ ẹni àṣírí kódà àdísítà padà kà lálẹ́ iná umama bintu zainaba ọmọ ànábì gan jẹ́ umama ṣùgbọ́n tán bá dárúkọ rẹ̀ wọ́n ni umama bintu zainaba tó wá jẹ́ ibnatunabi sallallahu alaihi wa sallam zainabu jẹ́ ọmọ daniel ọmọ anabi kìí ṣe bí wọ́n gba orúkọ bàbá rẹ̀ kúrò ọba àtakọ̀ ayà Qur'an ṣùgbọ́n kẹ́lẹ́ ma yàtọ̀ ní nǹkan tí ń sọ kí ni yàtọ̀ tẹ́ fẹ́ máa o ni pé ẹni yóò ẹni ní ká mọ́ bá ṣí mọ́ gẹ́gẹ́ bí ìkánà ọmọmọ ànẹ́bì náà tánkò ní Muhammad ibn Hanafiya obìnrin afọ́wọ́ àìlì lọ́fẹ́ Hanafiya yìí wọ́n fi ṣe ìfisí rẹ̀ sọ́dọ̀ ìyá tí ẹ̀ tí ń jẹ́ Hanafiya bó jẹ́ pé ọmọ ọmọ ànẹ́bì náà nìyẹn náà sọ̀tọ́n bá dárúkọ rẹ̀ wọ́n ní ní Muhammad ibn Ali fáàtà ṣe gini tẹ́sì sí àwọn fòkílẹ̀ dòdò tàbí alìsáàbù dòdò professor ní nasrat al-alwal ashab táwọn àdọ̀kọ̀ alárókún ní kan sọ báyìí ìgbé nígbà wọ́n bí بماذا تقول في أبي بكر وعمر قال هما صاحبا جدي هما صاحبا أنا يجي صحابي بابا باباني àwọn ni ta ló sọ nínú àwọn option agbẹ́ hassan ibn ali síbẹ̀ wọ́n gbé hussein ibn ali síbẹ̀ abu jafar síbẹ̀ wọ́n fi muhammad ibn hanabiya síbẹ̀ ẹni jọba gé ó kò sí tí jọba ti mọ́ ásá ni ó sì mú dání o yóò mú sí àríkó mú jáńsà torí pé kò sí ìbàdàn rẹ̀ wọ́n ni Muhammad ibn gínàgbé hanafiya ìdí tí wọ́n yí dárúkọ hanafiya ibi tí màmá ti ẹ̀jọ́ wá ní so láti lè fi ṣe yàtọ̀ dè ní eléyìn tó máa ń pè ní nínú tààrí bẹ́ẹ̀ náà ni ti umama tààlà makari ìsirẹ̀ ọmọ máa nẹ́bì ni tó máa nẹ́bì náà jẹ Zainab wọ́n ní sọ pé Umama ibnu abintu abil'a bàbá tí ẹni jẹ́ abúl'á agbàdà sọ àdíìsì díẹ̀ ṣùgbọ́n láti lè sàbíkì kálẹ́bà àmọ́ Umama tí wọ́n sọ torí pé Abu Umama al-Bahili náà wà mọ̀rùgbé Abu Umama al-Bahili náà bẹ́ àdíjì dánàbí sọ nípa àwọn kàwárí gbogbo ti lè tó sọ̀hábẹ́ tó gbà wájú ìlànà Abu Umama Albani bákanáà àbáwà àìlì náà gbáwà ṣùgbọ́n nínú pé anábí ni làkùtù lánàá kọ́tùlà ààjẹ́ onígbò ń bá bá àwọn kàwárí jí òun ọ̀pọ̀ wọn nípa bọ́lọ̀ nípa àwọn àyájẹ́ rẹ̀ tẹ́bọ̀n yìí tẹ́lẹ̀bí yé wa tọ́mà tó wọ́n dẹ́kọ̀ Umama àlà ìtìláàkì tọ́mà bílẹ̀ yẹn ni wọ́n gbé àbẹ́wò ni Umama bíntu Zainaba bó ebe ba pé bàbá rẹ̀ abúláàsù tó bẹ́ẹ̀ náà lọkùnrin náà orúkọ dúró Ibn Taymiyyah tà Ibn Taymiyyah ọkùnrin a máa ma Taymiyyah gẹ́gẹ́ bá ṣe máa rí àwọn orúkọ obìnrin ní kíkọ́ ọlẹ̀ nígbà àwọn afọ́ níláwò tí ó bá ní sí nípa yọ́ máa jẹ́ ta ni ò ó pọ̀ dáadáa náà sàhábà mọ̀rọ̀ pé bá ní sí alóòfilẹ́ gbáǹbọ̀ òzẹ́fà tọ́lá ṣe bá ní sí àgbẹ̀ẹ̀bẹ̀ lọ wélé ọ̀dá gẹ́ẹ̀mà tó ní a bá ní já àtòzẹ́fà kí rẹ̀ ṣe bẹ́ẹ̀ náà ẹni ọ̀padà lọ lé òzẹ́fà kí tó nínú ìmá farati tó irú àwọn orúkọ báyẹn tẹ́yìn ẹbá jẹ́ tó pọ́pùlà ìsọ̀tẹ̀míyà orúkọ ti bàbá fà gẹ́gẹ́ fara rẹ̀ ahmad ibn abdulhalim ṣẹ́mání ti ibn abdulsalam ibn tẹ̀míyà orúkọ ẹ̀ jìnà kó tó dọ́dọ̀ bàbá rẹ̀ ẹmọ oní ìsìn àwọn táà náà bá ń bí ti yọ́ màá jájíjọ́lá gí tó àwọn làlá ṣùgbọ́n kó tó kájíjọ́lá gí ìwọlé ọ̀sìn rẹ̀ jẹ́ عبد الرحمن بن كمال الدين ابن مقداد أها او ثاني كما سو انبرى بين الناس بعلمه ومني ابن عدي جلاكيو مرقويباني وهكذا ونين ظلم سبينا ولو وني بي بابا بابا ابن تيمية كان شيخ الإسلام لونا عبد السلام مجد الدين مرقويباني سي láti ilẹ̀ alkọ́ọ̀bù ìnà alkọ́ọ̀bù tó dáa sí èèyàn gbọ́dọ̀ mọ́ ọmọ kí ni ìdíná fi sọ wọ́n kí ná tó sí báwo lè yẹ ká náà ṣe sọ so ìgbìmọ̀ buhaila tó wà nù sílsílà sanadi yẹn pé ìgbà tí wọ́n dárúkọ rẹ̀ lọ wọ́n ní orúkọ obìnrin ni láti lè ṣàfihàn pé bóyá obìnrin yẹn pọ́pùlà ṣùgbọ́n ẹ̀dá nídìí ní ìsìn Abdullah ibn Malik bàbá bíbí Malik ìgbà lórúkọ tí ẹ̀ a ní Jundub ní Malik ibn Jundub ṣébà ní àwọn ilé ìjà àwọn èjì sọ̀hábà ẹn tó jẹ́ sọ̀hábà ní ogun tán dárúkọ ìta ní o Abdullah Abdullah ibn Malik ibn Buhayna radiyallahu anhu أن النبي صلى الله عليه وسلم كان إذا صلى فرج بين يديه أن يعني النبي صلى الله عليه وسلم tó bá ti ń kírun ìdídádi ti fẹ́ parí jíǹsì ọbẹ̀ júwe bọ́ọ̀lá ti forí kalẹ̀ ọbẹ̀ júwe bá ti kí o bá ti forí kalẹ̀ alákọ̀ọ́bọ́ ni pé ìdá sọ́lá tọ́rọ jẹbẹ̀ẹ́nà bẹ̀yìn ẹ̀dẹ̀ anẹ́bí ò kí ń di ọwọ́ rẹ̀ pọ̀ sùjúdù ni nǹkan tí a ń sọ báyìí lórí rùkúrù náà bẹ́ẹ̀ àti ẹjú yẹn síwájú gbogbo àfáà tí wọ́n tó àdífì pátá wà lórí sùjúdù ní báwí farraja bayna yadayhi hatta yabduwa ìsọ́yì ìjọ wà já gbọ́ ẹgbórí sùjúdù ni wọ́n ní tààrẹ bá ti wá forí kalẹ̀ báyẹn tó bá ti ní pé ó separate ọwọ́ rẹ̀ hatta yabduwa ṣìgbọ́yìn ànábí ọwọ́ wà túnjú nílẹ̀ pé a máa rí bayado ìtọ̀yì a máa rí funfun abíyà rẹ̀ eléèbí yí agbẹ́sẹ̀ yẹn bá túnjú òtò yẹn máa bẹ́ẹ̀ túnjú sí èèyàn gbọ́dọ̀ pa ọwọ́ yẹn mara èèyàn gbọ́dọ̀ pa ọwọ́ mara ìtọ́gbọ́ ní pé èèyàn gbé ọwọ́ sí àwọn òbílẹ̀ mẹ́jẹ̀ lára ọmọ rẹ̀ nígbàtà lọ́wọ́ tó ń kàn tó láàrin oògùn yìí tí ní bá rí jù yẹn àti ààrẹ ó máa lọ ọmọ ìgbà tó fọ́ọ̀lù ọjà sábẹ́ yìí pé ó tẹ̀lé ìlú ọ̀yá lọ sẹ́ ẹgbọ́n ká máa bá àwọn àgbà délé bá rí nípa ní tó ní ẹ̀bá tó wá ṣe bẹ́ẹ̀ nígbà ẹ̀ ló tó pẹ̀rùn tí ọ̀bá ṣe bẹ́ẹ̀ gọ́ ó ti ní ọ̀rọ̀ ẹ̀kù farraja bayna yadayi hatta yabduwa bayadu ibtain àrẹ́bẹ̀ ó forí kalẹ̀ délẹ́bù pé a máa rí funfun abíyá rẹ̀ láàrin funfun abíyá nẹ́bí kò mí wọ́n ní funfun ẹ̀yẹn ìpè relative to ara yòókù torí pé òun ò kí ń rí àwọn nǹkan tí máa ń change ara ẹlòmíì pupa tó bá bọ́ ara rẹ̀ lẹ̀ ẹ́ẹ̀rí gbogbo ẹ̀ ló pupa ṣùgbọ́n fèsì rẹ̀ sì di dúdú pàápàá àwọn ọ̀rùn tí mú ní ìsìn wọn kò yí ní ẹ̀bá pupa tẹ́lẹ̀ tó bá dé àwọn àdúgbò wa yóò di kíni o yóò di dúdú so fún funfun bẹ̀yẹn torí bóun ò rí àwọn nǹkan tí ó change rẹ̀ kì í ṣe pé nítorí pé ibẹ̀ wá dá funfun

àbíyá yẹn òfin ṣe kí ni òfin ṣe òun torí pé tó bá jẹ́ òhò ni jíbẹ̀ bá ti sílẹ̀ èyàn ṣe kí ni èyàn níran nìyẹn olóyè bá tó pé àwọn abi tó jẹ́ òhò ẹ̀rí pé mo mú ọ̀rọ̀ ẹ̀ lé lẹ́nujọ́ mẹ́ta torókọ̀rọ̀pọ̀ ní kírun yóò nírun ní ẹ̀bá rògbò tó ṣojú tí òhò rẹ̀ bá ti sílẹ̀ kò ṣe ṣáàtù nìyẹn o ìtọ́sí ń pè ṣáàtù lọ́dọ̀ àwọn àbó onígéó onígbé máa yẹ́lzámù min عدمه العدم ولا يلزم من وجوده الوجود ولا العدم لذاته ولا الوجود لذاته أفاني ما يلزم من عدمه العدم nígbà tí a bá ti rí nǹkan yẹn kí n tá a fẹ́ ṣe lẹ́yìn ẹ̀ ò ní wá bá kòrán ọ̀bá wọlé àlè kírùn ẹni tó bá kírùn káàkiri ẹ̀ tó tó onígbà bákan náà bẹ́yàn bá sálọ àlákò ṣe gíní o onírin wà láyé zàmù mí ojúdí ilò òjò ṣùgbọ́n tí nǹkan ẹ̀yẹn bá ti wá dé ìtàmù ìṣẹ́rùtù ìbá ti dé omi ìgbé ń tàbẹ́ ṣe yẹn ti àti pàtí bẹ́ẹ̀ni ní ẹ̀bá sálọ àláṣọ́ ti kírùn ni ẹ kọ̀yá bá ní ìtànàbí ní ẹ̀bá ti ń sálọ àláwọ̀ àfi ìsọ̀lá kò tí ì kírùn ṣùgbọ́n ó ti gbìyànjú láti kí ni ẹ bákanáà tọ́kùnrún bá tó téèyàn bá ti igi tó ti kírun báyìí báwa bá ti máa ń di fáìn rẹ̀ bákanáà tí ó bá ti gbé èèyàn wá ṣe ìyẹn ṣàlọ́lá èèyàn kírun kò mí gbé nǹkan mi ò tún lè dé kókó báyà in tó ń sàfẹ́ yanjú ti tó bá ti ṣe nígbà náà nǹkan tó fẹ́ ṣe ìrìnlá tó tún wà tó ní ọ̀bá tó wá bó owó rẹ̀ in tó súnmọ́ náà pé rẹ̀ náà nírun mọ́wó lẹ́mẹ̀jì torí pé tó bá nírun ni ọlọ́run ní fi sínú condition àyàfi ẹni ẹni tí ọmọ pé bẹ́ẹ̀ ni ẹni jẹ́ tí ò láti ní abẹni tó ẹgbẹ́ kò tí ẹ̀kọ́ ẹ̀kọ́ tó gẹ́gẹ́ bá ti gbọ́ pé àwọn èèyàn wọ́n máa ń rò tó bá ń bá fẹ́ fún mọ́lọ̀ títí káwọn bọ́ra wọn sí òòrùn irú yàn jẹ́ gbígbà ò ṣùgbọ́n àgbọ̀dọ̀ ṣàlàyé fáwọn ẹ̀nà ṣùgbọ́n abíyá aníwọ̀n ṣe òhò òkè rẹ̀ ni ẹ́ jẹ́ fún ọmọlúwàbí òkè rẹ̀ òhò fi thawbin laysa ala atiqihi shay ẹni kọ́kọ́ yóò gbọ́dọ̀ kírun nínú aṣọ ọ̀gá tí ó sì kàkà léjìká rẹ̀ àbá ní pé rú bẹ́ẹ̀ ìrun rẹ̀ tó bá kí yọ gbà ọ̀ torí pé ìrun rẹ̀ bí kàráhà ìdájọ́ pé rẹ̀ a ma kéèyàn má ṣe bẹ́ẹ̀ ló bí dáa fún jùlọ tí ló fà torí pé ànábì ní kẹ́yìn yẹn má ṣe bẹ́ẹ̀ ti ti kọ́ nǹkan ìdá lè gbóyé ń bẹ jùlọ náà ní pínká jìnà sí tí è báyìí a ma kí ẹ̀ wá fẹ́ kíran láláìwọ̀n kankan àbíkọ́ wá sí gbogbo ẹ̀lẹ̀ wá ni òun fẹ́ kírun bẹ́ẹ̀ wọ́n lẹ́nì ní ọya aládùgbò yìí bí pé ń sí lọ́nà ìbáyìí Ah, àbá má ṣe báyìí ó ní kí ló dé ìbí àdíjì àti kéyìn ọ̀pùrú làwọn àbá pè irú ẹni bẹ́ẹ̀ ó kéwó jì ní wọ̀láì ó níhàn ṣùgbọ́n ó ti ń ṣe ànábì lẹ́gbẹ̀kì kí lọ́pàá tó fi ṣe ànábì ànábì ńlá ìsọlẹ̀ ahadukum fi tawbin laysa ala sọ́gbẹ́ tí ọ̀ní ara ní òsàbùrù ẹni tó bá ti ní tó wọ́n mọ̀ mú irú ẹni ọ̀dá ní tó ṣe yẹn rẹ̀ lọ́tọ̀ kódà bá ní ọ̀ túnlá ta nínú ní pé àdíjì kan wà tó dọ̀ àyíkù táwọn èèyàn ma ń sábà kó tó wà náà ẹgbàwà imam abudáwò nípa anábi lọ́njọ́ kan ó wá ráwọn obìnrin méjì tí wọ́n ń kírun tí wọ́n wá ń ṣe bí ọkùnrin yàní wọn pa ara wọn mọ́ anábíwá ní ààrẹ ah, gbọ́rọ̀ kírun báyìí pé tẹ́yìn bá bẹ́ kírun ẹjá máa di gbogbo ẹ̀mára ni àdíjì ìṣẹ̀fẹ̀sẹ̀ múlẹ̀ tí nǹkan ọba dẹ̀ ti jẹ́ tó fẹsẹ̀ múlẹ̀ èyí tó já fúlò lápadà sí wọ́n áfúlù àǹtùsọ́lìyà mùjáàbí ẹ̀dẹ́ ìka anjambẹ̀ik nígbà tó bá fẹ́ sujúd atọ́kùnrin àtóbìnrin ọ̀ sujúd ọ̀ separate ọwọ́ rẹ̀ ó ti yé ebe ní ìsìn àyàbí tó yẹ pé kí ní ẹmọ máa lìdí sí wàhálà mi bóyá gbà tó fẹ́ stress gbogbo mo rò pé gbogbo tó ń bò ní ó tún wá sí ilẹ̀ ńgbà náà nígbà náà yọ máa jẹ́ سدا لذريعة أبي دفعا للمفسدة أنقى أبو ọ̀n ọ ń jọ padà ṣẹlẹ̀ pé azọ́yọ̀ kan yìí tí bá ní lọ sírẹ́dì òhò ní máa bọ́ sí gbẹ̀yìn nígbà yẹn kò sáfúrú ń báyìí ọ̀tàkùnlọ́ àmàṣẹ̀tọ̀ àti àmá fóbìnrin atọ́kùnrin a ṣe ní kàtùjò rí wa pàápàá jùlọ from our body e mara. káwọn gbà pípé àrẹ́dọ́rẹ́ nìkan ní kírùn ní ìjákújákújọ́ kan ní bá kírùn báyìí tó wá dẹ̀ kú lórí ọ̀nà tó ṣe kírùn ọlọ́run gbé dìde bí pé kò tẹ̀lá Ànábì sallallahu alaihi wasallam torí jẹ́ ẹ̀dánì bá ti describe kan fún ẹ bẹ́ẹ̀ ni kò ti gbìyànjú ẹ̀ tí ẹ bá wá pọ̀ lórí àwọn èèyàn ìbéèrè tó lè jáde yìí o fẹ́ gbìyànjú kó ṣe ṣùgbọ́n sáàbùtẹ̀ ètò mọ̀rọ̀gbọ́rí bá ní àwọn abẹ́rẹ̀ tó ẹgbẹ́ naturally wọn tó ti wá solution sí fún ara rẹ̀ gbìyànjú bó ṣe lágbára ma má jẹ́ kí ọwọ́ rẹ̀ kó papọ̀ ṣùgbọ́n tí ọba yọ àyè ma ibi tó bá ṣe dé ẹ̀nà ní kò ṣe dé a jẹ́ pé kèé ṣe kó fẹ́ kó mẹ́lẹ́ wípé anábi sallallahu alaihi àfáwọn abdullahi ti lójúwé fún àti bánàbí sallallahu alaihi wasallam ìdásọ́lá farraja bayna yadayhi sánà ìbá ń kírùn yóò sẹ̀fẹ́ta àwọn ọwọ́ rẹ̀ ní òkè kámẹ́rà hatta yabdu bayadu ibtayn hadith tó tẹ̀lé sọ́yẹ́ tí yá pé àwọn bẹ́ẹ̀ tuntun jù bá ti pọ̀lọ̀ ṣe ẹjọ́ kàdí sàlákọ̀ọ́kọ́ ẹ̀ ibnu buhaina mo ní malik ibnu tani gangan fara rẹ̀ ibnu jundub ṣojẹ́bà ní أما ابن بحينة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم كان إذا صلى فرج بين يديه حتى يبدو بياض شو أنا أبا جهاين باين أو ما شفت بلوماني ọlọ́run bá sàfà àlẹ́sàn àwọn àfà tí wọ́n ṣe sáwọ̀wò síra ẹ̀ wọ́n lé ní 100 láwọn tó ti lọ wájú láwọn tó ń dé lẹ́yìn ìníkàlùkù gbìyànjú láti ṣàlàyé ìtàgbọ́yé bíníkàlùkù bá ti mú lọ ó dàbá iná ní ìsìn báwọn ṣẹ́kùsẹ̀ تو يعني الشرح عمدة الأحكام انتهوا بل وافا من أبي وافاد التيسيب العلام في شرع عمدة الأحكام جاني أفا ابن دقيق العيد عن جزيرة أبو يعني إحكام الأحكام وابو أفا يبطى بطى يواني الله فأقلوا عن حديثي inú ọ̀dọ́wọ́ ti kò sí ìyapẹ́ẹnu bíbọ̀ ìṣàlàyé ilé nípa pé obìnrin o àtọkùnrin o fi hádẹ̀lẹ̀ ṣókùnrin sàwà ìtí wọ́n fẹ́ mú jáde tí mo fi sọ pé gbogbo wọn rí báyìí àwọn ti ha àwọn ti ma àwọn agbèlé ọlọ wọ́n náà ti gbọ́ sáró rẹ̀ tí wọ́n náà bá ma ní ìsìn nígbà tó bá fẹ́ ṣàlàyé ọmọ jẹ́ pé tẹ̀tẹ̀kẹ́lẹ̀ ń bẹ̀rẹ̀ ìmàlọ́bí ń sọ̀rọ̀ àbájúlé tó sọ wọ́n ẹ̀ báyìí كان في حديث رواه البخاري ومسلم عن عبد الله ابن مالك ابن وحينة أنا رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا صلى فرج بين يديه حتى يبدو بياض الفيل سيبا نيسي يواتي ماني أطرش على الفيل الله شنور حديث يقول حديث أبي مسلمة سعيد بن يزيد قال سألت أنس بن مالك أكان النبي صلى الله عليه وسلم يصلي فينا عليه قال نعم والحديث فيما رواه البخاري ومسلم أفوى أبو مسلم سعيد بن يزيد البصري أرى البصراني تعلم من أنس وكيف قالوا أنس بكناني وتعلم منه خلق كثير من الناس وافاق وانا جلو دور tó bákaná nínú bí tọ́lọ̀n fi rẹ̀ nínú àwọn tọ́lọ̀n bá fi sẹ́ẹ̀sìn wa 80 years sí lẹ́yìn tánàbí kọ́ sọ̀rẹ́ síwájú mọ̀rọ̀gbóyí lẹ́yìn tó ń sàlàyé ẹ̀sì fáwọn yìí kódà àfáà wa Abu Hanifa ó ní rọ̀áìtù anasa rọ̀áìtù àwọn àfáà ní wọ́n bẹ́rẹ̀ òpin nínú àtìbáàrù tààrẹ̀yìn ní gátò tanisi o bó hanifa ṣùgbọ́n àbó hanifa ní rọ̀áìtù anas ó lé mi yíó ìntáhà ilé wọ́sẹ́nì sọ́hẹ́ àbó hanifa anas so ìjìmọ̀ aláàtò wà fún ní pé ó kàn rí ọpàdé rẹ̀ gbígbà tó mọ́ mọ́ sọ̀rọ̀ fún anẹ́sì yẹn kò náà sì kéré bóyá kò tí ju 7 years lọ àdúgbò jù gín lọ ju 6 years lọ ṣùgbọ́n alẹ́ìkúrọ nígbà náà kìí sọjú orí rẹ̀ bí ìbá ṣe pé ṣé gbà yẹn àdí tàbí òdí àdí ṣọ́gbà wa ìmáàmù Hanifa ó sọ هذا يعني أنه تعلم منه وإذا روى حديث عن أنس فلتعلم أن الحديث صحيح سيكون كقفاء سبقين مريانا صحيح so nínú àti wọ́n kí ó lọ́dọ̀ ánẹ́ o náà ni àbúwà nípa ti bọ́ sí ní pẹ̀lú gbólò rẹ̀ tó sọ ẹgbẹ́ mú ní o mọ̀ ayẹ́ náà yíkọ̀ ẹ́jẹ́ fún gbọ́npa rẹ̀ nìkan kódà àfá aládìsá máa sọ pé téèyàn bá ń gbọ́ ń pa àyàn ń gbà ní ìtànjọ gbé táìmù kẹ́nà gẹ́gẹ́ àpèjúwe ẹlòmí ní yóò rí sheikh Najmuddin Sulaiman rẹ̀ ti fi ẹlòmí ò rí wọn wọ́n jọ gbáyé pọ̀ ní táìmù kẹ́nà mo bá ní ìsìn tó ń gbà náà possibility wà pé wíyọ́ pàdé rẹ̀ àbórígbàrẹ́ àbọ́bọ́rọ̀ rẹ̀ tó irú ẹni bẹ́ẹ̀ àwọn mọ̀hásírùn na máa ń pè wọn ajọ gbé táìmù kaná ó lè lọ́dọ̀ rẹ̀ bó fẹ́ bó yẹ pé ní pé ni jókòó ṣe bá ó sọ fún báyìí amla alẹ́ ló ń ta afáfá àbáwá bá rẹ̀ ilé ìyá ìwé náà máa ń lo àkùbára mọ̀rọ̀ pé bá àbí ani haddathana afa aloka fun akhbara na ngba mi akan ka afa fa wa wa lórí joko afa ba sọ pé yes nígbà náà ona lè report bayan na ebi en tuma yan jure fún ani no mustalah hadith abu maslama sa'id ibn yazid oni qala sa'altu anas ibn malik mubiri anas ibn malik ibi agana nabi sallallahu alaihi tánàbí máa ń wọ bàtà kírùn kọ́ọ́lá náà kọ́ọ́lá oníbẹ̀ẹ̀ni هذه سنة سنة صارت مهجورة سنة سنة صارت مهجورة سنة tàádárúkọ̀ ìmá owó pàtàkì inú ó ti fẹ́ èjì táwọn èèyàn fi lẹ̀. a tàbí ẹ̀ bá rí ẹni tí ń ṣe ní ìsìn yunkiruna alayhi a ti túnmọ̀ lọ́gbá irú èèyàn oníwọ̀ yìí nínú nǹkan tí sheikh mukbil rahmatullahi alayhi ma ń jà lógún ní makana ìjọka àwọn àtàwọn àbábá ń sọ̀rọ̀ ẹ̀yìn mọ̀ fa ní ṣùgbọ́n ọpọlọ́ wà ń bẹ̀ ó ní ẹ̀yìn tẹ́ ní tábọ̀ ma wọ bàtà wọn ní masjidil haram ó lẹ́yìn gagalẹ̀ jẹ́ káwọn àwọn tó ń jalè dánkó bàtà ẹ̀yìn gagalẹ̀ fà wọ́n wá onígílódé ó ní ẹgbẹ́ tó bá rí bàtà ẹ̀yàn ẹlẹ̀ ní òkú tàbátí wọ́n bàtà láti wọ́n wọ́n ṣe tẹ́nìkan wà gbé bàtà lẹ́sẹ̀ mi ẹ̀rùn pé kìíní o ẹmọ ọgbà ẹ̀wọ́ tó nàbá yìí nǹkan ní wọ́n sì lè hàrọ̀ wọ́n níbi jí máa wọ bàtà ń bẹ̀ náà kí hey ọlọ́run ṣàánú wa o ọlọ́run kó ṣàánú wa o káà náà wọ́n máa jọ jíù àti àwọn christian torí pé ìṣe tí wọ́n gbé máa dàrí bá náà kiri pé àfikáyà máa ṣe bá tí ó rọ yẹn alẹ́bìnrin kan ní fún ní ọ̀húdà ẹ̀yà pa sí àwọn ohun àwọn jíù àtàwọn christian فإنهم لا يصلون في نعالهم ولا في خفائفهم فإنهم لا يصلون في نعالهم ولا في خفائفهم oni ẹ̀yà pọ̀sá wọn jí o torí pa wọn ni wọn àti ń kírùn wọn àti ń fi bàtà wọn kírùn àbí kí wọn àti ń fi lẹ́dàsọ̀ sí wọn kírùn ìdánàbí wá ní ká yàpá sí yẹn òun ni tí wọ́n bá tí wọ́n bẹ́ yàpá wọn lẹ́yìn láwọn èèyàn wà máa kó yíra rẹ̀ a ṣe pé ẹ̀sìn wá tí ń jọ bí ìtàwọn ará bí ní ẹ̀ a ma ìwọ bàtà kírùn ó ní dọ̀wárì ẹjẹ́ ń bí níláyà rẹ̀ ta ló ti wọ bàtà kí ìran ọ̀ràn èèyàn rí bíbà ṣàlọ̀ àṣán barakallahu fikum kattara Allah min al-fali ẹwọ báyìí sullatun min al-awwalin wa qalilun súnlẹ̀ súnlẹ̀ làwà nti ìntí ò jẹ́ ká máa jiyàn sí ìntí ò yẹ ká máa wá ẹmọ owó 60 ti bá dada dáadáa tó ẹrùn mọ̀ yínká ẹyà mẹ́fà wa náwọ́ ìdínà ni ṣùgbọ́n kí làwọn nǹkan na dé sọ tó bá ti inú ẹ̀ ò ní pé Ànábì sallallahu alaihi wasallam ó ní idha ataytumul masjida tẹ́lẹ̀ ọ̀kan yí bá dé mọ́sálásí falyanzur bina alayhi kó bàtà rẹ̀ wò kó ṣe kí ni wò kó bàtà rẹ̀ wò tó bá rí mọ̀ pẹ̀lú ẹ̀ tí ẹ bá wò pé agúlábù in tí ó kọ́ sí jùlọ ni pé bàtà yẹn ìdọ̀tí tí ó kó kí n tó fọ́ọ̀nà tán ó láìkí ìkàtíkìràn tán nígbà náà bàbá gbùrùpọ̀ kí ni tán pè ní ìdọ̀tí al-mu'tabara ìdọ̀tí tààkà nídọ̀tí olẹ́gbé ìdọ̀tí tààkà nídọ̀tí onígíní olẹ́gbé ìsọ ìgbẹ́ àmà ìdọ̀tí dọ́tí òkè ìṣẹ̀gbẹ̀ torí ìdọ̀tí yẹn ga lè ní ṣàlọ́lá tó ìyẹn òtún tí ṣe dọ̀tí ni ẹ̀ lórí tó bá jẹ́ dọ̀tí ni a lè fi ṣàlọ́lá ṣùgbọ́n tí èyàn bá rí pé nǹkan tí ó náwọn èyàn lára gẹ́gá máa dé mú tí ń tó tó fọ́ ti gbọ́n bá tẹ́nu dáadáa wà pàdé èyàn bá wọ ṣú òkú ìgbánù dáadáa ti wọ́n wọn mọ́ṣáláṣí ẹkí ibi tí fìtí náà gbogbo àwọn kátà fi ń design mọ́ṣáláṣí ibi tí fìtí náà tó bá wọ bàtà yẹn wọ yóò dọ̀tí ó bá dọ̀tí ẹni wà nílé rúkú àbí àlẹ́ sùjúdù lọ́gbẹ̀rú àwọn akíní lóòótọ́ náà sì rèé tó bá dọ̀tí àbí ọba tó kò ní sí a máa bẹ́ ọ̀bá ma ṣe gbogbo kí sí ayé ẹ̀ kó ah, kí ní tàǹsọ ìgbésẹ̀ nàìjíríà nìkan bó ti káàkiri nìyẹn ẹkù in fact ọjọ́ àti tẹ bá dé tẹ bàbá bí náà hangi bàtà sí wọ́gán lọ mọ̀ bèèrè pé ẹjọ́ ó ní lákó bàtà wá sí wọ́dọ̀ bá dẹ̀ lọ sí mistake lámọ́sá àti kan wọ́n bàtà wọlé ìgbà tí yàn ó dìdí ibi láyé bọ́bàtà sí lẹ́yìn náà kọ̀tà wọlé tó tó lórí eléyìí àti sá àwájìnà sí èyí tó jẹ́ súnnà èyí tó wá jẹ́ ojú ọ̀nà àwọn èèyàn tí ọlọ́run bínú sí òun la wá ń pẹ́lẹ́lẹ́ ní kódà tí yíò bá tẹ̀ wá lágbára láti lè wọ́rú àwọn ṣúwà kó sì gbìyànjú bí ìjẹ́ ẹ̀rí ṣúwọ̀ wọlé òkè sí wọ́ ṣọ́ọ̀ṣì aláṣọ ṣọ́ọ̀ṣì aláwọ̀ ṣọ́ọ̀ṣì onígínlódúkù ìjọwà ọ̀pọ̀ jẹ́ kíyàn bí ìdúkò náà wọ̀ alhamdulillah bá bẹ̀rẹ̀ ìjọ́sí ìdìbò fẹ́ tí ò ní bẹ̀rẹ̀ náà wọ́ pàápàá rẹ̀ pé around school àwọ̀ ọ́dá adá ló ti wọ́ ṣọ́ọ̀ṣì kí mọ̀ sọ irú yíhun ìtọ́dá kíyàn gbìyànjú pé láyé tó náà náà gbìyànjú láti ṣe torípọ̀ àwọn tí wọ́n yìí sábà bẹ́ẹ̀ kí lànà bí pé wọ́n wọ̀ yahudi àtẹ̀wọ́n ló gbogbo wọn tàfà anábi ni nínú àdísì tánmọ́kórí ṣẹ̀dáàdì ibùn àwọn ṣẹ̀dáàdì anábi ni khaliful yahuda fa'innahun láyé sallúna fi ni'alihim wala fi qafa'ihim anábi ya yapa wọn a níwọ̀n kìí ṣe bẹ́ẹ̀ tó ẹni tó bá pẹ̀pẹ̀ pé kí ẹ má kírùn nínú bàtáǹsì àwọn olóbẹ́ jọjọ náà àwọn jíò so kí wọ́n náà gbìyànjú bó ṣe ẹ̀ka bó ṣe méjì so tẹ́lẹ̀ bá wò pẹ̀lú mọ́sálásí mo máa ń sọ pé mọ́sálásí wa ń gbà mí tọ̀ èyàn lè wọ́n pé báyìí báyìí báyìí tó mọ́ kò nira kò fẹ́ tí ó fara ní ọkọ̀ bá wọ́n fòfò wọn mọ́sálásí aláwọ̀ ni ẹnìkìní ó èyí tí àwọn ṣú oní sóòlù yẹn lè fi ní problem ni pé nígbà tí wọ́n tó fá fún wọn rò bóyá àwọn ẹni tí ọ̀wọ̀ bàtà náà ẹja sọ̀tún tó ń bẹ̀ àwọn tí ọ̀wọ̀ bàtà lè má lè fẹsẹ̀ nígbàtọ̀ ẹgbẹ́ láti bẹ̀gbẹ́ kára wa ló ti kí ní òun lọ́ta ṣùgbọ́n ẹwọ fún mọ̀rọ̀gbọ́ ẹwà ní ìtọ́wọ̀ wọlé fáìfáì ẹsẹ̀ rẹ ní ọmọ kẹsẹ̀ ní kejì ní ẹgbìyànjú kó náà ṣe mọ̀rọ̀gbọ́ insha Allah ẹni tó bá gbé yẹn wá tó wá ta kíjọ́ ọ̀sẹ̀ tí ń bọ̀ اليهود فإنهم لا يصلون فيه في نعالهم ولا في صفائحهم Imam Al-Albani الله عليه mas'ala tunra من ba kékeré wọ́n ní báyẹ̀ pé èyàn bá rí manfaa nípa pé kí èyàn mọ́ wọ bàtà níbòmí inú tíra àwọn al-Hawil al-Fatawa al-Albani wọ́n ní kò sábò ṣùgbọ́n kí èyàn gbìyànjú náà ní kọ́wọ́ ló fàájì sáàmọ́ gbà a ní tí ẹ̀bá rí pé àǹfààní èyí tó ju èyí tí wọ́n bẹ́ establish yẹn lọ tó sábò pàápàá ìnira tó ń bá wọn èyí kágbójú èsì kí ẹ̀kan jẹ́ ẹ̀lẹ́sẹ̀ nígbà tó ń kírun lọ́wọ́ àwọn èèyàn tìǹà ti gbẹ́sẹ̀ kẹ́yìn bó ṣe pa ẹ̀kan tó gbẹ́sẹ̀ sókè ọ́ gbé kalẹ̀ báyìí orí ẹsẹ̀ ẹlòmíì ló gbé lé ẹni tó wá ṣe sùúrù ni ó bínú díẹ̀ ẹlòmíì ojú oorun ni ó ti wọ̀ ọ́ pé á ah, bóòlù tó wá jẹ́ àwọn èèyàn lè wòyàn bẹ́ẹ̀ lórí ìrùn ìkaná àwọn sọ̀hábà ẹnìkan sí bójú símáì òun bá ní yarhamukallah bóyá náà jẹ́ lọ́kà nínú ọkẹ̀ ó ní yarhamukallah táwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní gbogbo ilé yóò mọ̀ bórí ìrùn láwà ní nígbà marogo kílẹ́dẹ̀ ń wò ní báyìí ó sàlámdùlélà àbóṣe yẹ hàmùsàlá wọn kọ́kọ́ jẹ́ gínú wọ́n wò gbà tí gbogbo ẹ̀ wọ́n wò pé kí eléyìn dè ló bá tó ní àà إن هذه الصلاة لا تصلح شيء فيه من أقوال ابن آدم أو من أقوال الناس إنه تعبين سنوان اللي ọ̀tọ́ ká sọ nǹkan kan nínú tẹ́ ma ń sọ anábì sallallahu alaihi wasallam lọ́gbàdà kọ̀rẹ́ jẹ́ rẹ̀ so ìyẹn bí pé bẹ́yẹn bá ṣe ní sí gẹ́lẹ́ nípa afá yìí kò jẹ́ gbọ́n kẹ́ so àwọn sàhábà náà wó yẹn kan náà bẹ́ẹ̀ síwájú torí délé kágbìyànjú ẹ̀kan lé ayé rẹ̀ kí wọ́n náà in fact kí ni kí ló dà fà kí ló ṣe báyìí mo fẹ́ ṣe súnà torí pé mi fẹ́ ìdí mo fún ògbé mú gbẹ́bẹ̀ mi ti sọ́nsìn yóò tó wà lẹ́nu gbogbo aná gbẹ́bẹ̀ ló gbọ́ ọlọ́run lẹ́yìn ó ti máa gírùn ìṣá àwọn àfọ́nà ṣe rọrùn fún abẹ́ náà alhadithu tààlì anábi kọtàdà ẹjá ka hadithu tààlìyàn anábi maslamata سعيد بن يزيد قال سألت أنس بن مالك رضي الله عنه أكان النبي صلى الله عليه وآله وسلم يصلي فينا عليه قال نعم أعفاني بي tí wọ́n bá ti béèrè lẹ́zọ̀n kìíní wọ́n bá ti béèrè béèrè lọ́wọ́ àyàn ọba ti mà nínú àwọn nǹkan ẹ̀rí kó jẹ́ dandan lélé ìgbàgbà ṣùgbọ́n kejì kéèyàn máa ṣe mùbádára àwọn èèyàn pẹ̀lú tí wọ́n béèrè kò jẹ́ dandan lé ẹ lórí nísìn